ekuse ah, akínyìn o gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa pátápátá bí fídíò ṣe máa kéré tó ẹjọ ẹ tètè fi ṣọwọ́ <laughs> ohun tó ṣe tó wúlò pàtàkì tó ṣe ni ẹ dẹ̀ jẹ́ kó rìn dodo group pátápátá ẹ jẹ́ kó rìn dodo group every part ní dodo Facebook everywhere ẹ jẹ́ kó rìn lọ síbẹ̀ níbi tó jẹ́ kó lè tètè dé kíákíá ẹ ẹ ìfẹ́ ọmọ ṣe adúpẹ́ lọ́wọ́ yín gbẹ̀yìn tẹ̀ ń fi kírẹ́dìtì ràn wá lọ́wọ́ <laughs> ṣé gan ni ah mo dúpẹ́ o gbogbo èyí tí ẹ̀ ń fi dátà tẹ̀ fi ràn wá lọ́wọ́ ẹ ṣé gan ni iṣẹ́ yín lórí ọ̀rọ̀ Yorùbá kò ní jẹ́ asán pẹ̀lú àṣẹ Èdùmàrè èmi ọmọ yín ni bàbá confam JP mo tún kí yín pé ẹ kú bí ojú ọjọ́ ti rí ẹ kálẹ́ ẹ káàárọ̀ tó pé ìdájí làwa wà ń bí èní ní ọjọ́ Tuesday mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín ẹ jọ mo tún fẹ́ fi àkókò sáré tún sọ fún bí fídíò ṣe máa kéré tó ẹ jẹ́ kó rinlẹ̀ gidigidi gan pé mẹ́sàgì tó wà nínú ẹ̀ ẹ̀ àwọn ohun tá a nílò ni fún on the third of July aago mẹ́wàá dúdú a máa tú yáyá a máa tú yáyá ọjọ́ tá a máa gba èèyàn lálejò. <laughs> ah gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ yorùbá ẹ dìde ẹ jẹ́ ká jẹ́ kó yé tinubu pé èèyàn kan kì í dá igbó ṣe pé tinubu bìlíf bóun nìkan lè dá igbó ṣe <laughs> tinubu ohun tó sọ ni ohun tó sọ ni pé ẹ̀yin àgbàdẹ̀kẹ̀rẹ̀ ti pòwe mi ò mọ̀ bí ẹ̀dẹ̀ tó ti wá yí òwe yín o. <laughs> bàgbà bá yí òwe ó ti dán mú àlè nìyẹn <laughs> mo dàn pé yín màá mi àti bàá mi ẹ kì í ṣọmọ àlè <laughs> ọmọ ọkọ Yorùbá ni ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká ẹ ká gbogbo alágbára ilẹ̀ Yorùbá ẹ máa on ẹ má jò pẹ́ yín tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa bọ̀ níjọ́ níjọ́ níjọ́ on the third yẹn gangan yẹn ẹ máa rí wípé ẹ máa late ẹ ti dé sí ní on the second àjọ máa ṣe ni ẹ jẹ́ ká dojú ti ẹni tó ń dún mọ̀rún mọ̀rún mọ̀rún mọ̀rún mọ̀ <laughs> ẹ jẹ́ ká jọ dojú ti ẹni tó ń dún mọ̀rún mọ̀ ọmọ Yorùbá á dójú ti pé ah, ah, ó ń ṣèyàn tá a bá ń fọwọ́ lọ́wọ́ tá a bá ń wù ẹ́ a ò fẹ́ jẹ́ o tẹ́ni ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kó yẹ pé kì í ṣèyàn ọlọ́run ló ní òǹdè tọ́ọ̀dì o ká tó mú ọjọ́ yẹn a ti gbàdúrà a ti gbàwẹ̀ olúwa ló ní ká mú ọjọ́ yẹn ó ní ọjọ́ tóun dání bí èèyàn kan bá jáde ńjọ́ yẹn ó lè jọjọ́ yẹn ló fẹ́ tẹ́ ó dẹ̀ lè jọjọ́ yẹn ló fẹ́ kú bí ènìyàn kan bá jáde láti wá náà dojú ìjà kọ wá lọ́jọ́ yẹn definitely á jẹ́ pé ọjọ́ yẹn ni end ẹ̀ nínú ayé yìí á jẹ́ pé ọjọ́ yẹn ló fẹ́ tẹ́ nítorí wípé ọjọ́ olúwa mi ò sọjọ́ mi ò ṣùgbọ́n on the third of July olúwa ló mú jáde ó ní ó yá ó níjọ́ yẹn ni ká lọ ká lọ polongo àwa ò bẹ ẹnikẹ́ni já àwa ò wá já ń ta ohun táwa wá ṣe ni wípé a rí wípé ohun tí ìjọba nàìjíríà ń ṣe kò tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn ìjọba nàìjíríà ó kàn déédé dúró nídúró pé òun fẹ́ báyé wa jẹ́. ìjọba nàìjíríà ó dúró nídúró wípé. Ah, àwọn làwọn máa máa gbádùn káwa máa jẹyà kó pọ́síbù náà àwọn èèyàn wá ṣáà wà nílùú ìbá báwo ni màámi báwo ni bàbá mi tẹ wà nílùú ìbò ṣé bá ṣe ń rùlù ẹ̀ nìyẹn àwọn ọmọ wọn náà dẹ̀ wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ nílùú èyìnbó wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n mọ òfin tó wà ń bẹ̀ àwọn ọmọ wọn ń gbádùn àwọn náà ń gbádùn ó tẹ́wàá náà wá padà wá rò nìyẹn tàbí ah, ó lè ṣeé ṣe mọ́ a ti dúró dúró dúró láti 1960 kàtẹ́máka yìí tó ti wà lẹ́yìn láti 1960 a ti dúró dúró dúró ó máa dá ó máa dá ó máa dá kó dá o títí di èní a ò tún mọ tó máa ṣẹlẹ̀ láàárọ̀ èní yìí sí ìjọ Tuesday àmọ́ àmọ́ tó tó máa ṣẹlẹ̀ sóde fún gbogbo ẹ̀yin alágbára pátá ẹ̀yin tẹ́ pera yín ní akíkanjú ẹ̀yin ọdẹ ògbójú nínú ọdẹ ẹ jáde gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ Odùduwà pátá ẹ jáde ní on the third ọjọ́ta nílùú èkó ní aago mẹ́wàá òun ni rálì máa bẹ̀rẹ̀ àdèmá ṣe rálì àwọn àbáyànjà akọ̀wá fi ìrònú wa hàn fún ìjọba ni. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lòun jáde òun wá bá wa jà ò bá ronúpìwàdà tó pé ọjọ́ yẹn ọjọ́ yẹn ló máa gbẹ̀yìn ọjọ́ yẹn ló máa gbẹ̀yìn ọjọ́ tó máa lò nínú ayé yìí ṣe kó ronúpìwàdà kó o lè fi kó o lè sún ọjọ́ ẹ̀ síwájú díẹ̀ kó o torí ọjọ́ yẹn ọlọ́run ló dá ẹni tó bá dẹ̀ lóhùn ò bẹ̀rù ọlọ́run á padà rohun tọ́lọ́run itú tọ́lọ́run máa fọ̀hún pa ẹ̀yin alágbára gbogbo ẹ̀yin ọmọ Oòduà Ogun State lẹ́wàá ni ọ̀ṣun state lẹ́wà ni ọ̀yọ́ state lẹ́wà ni ondo ní èkìtì ni níbi tí gbogbo ọmọ yorùbá parí sí ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ èkó gangan ní central ẹ jẹ́ ká wá kún bàbá wa sunday ìgbòho ẹ jẹ́ ká wá kún wọn lọ́wọ́ láti wá ṣe protest yẹn ní èkó káwọn èèyàn gan mọ̀ pé tòótọ́ kì í ṣe kékeré pé àti dé tán ẹ jọ ẹ jáde ní millions ẹ jáde ní billions kẹ wá máa bọ̀ ń ta ẹ̀yin pẹ̀lú gbogbo tó ń fi tẹ̀ fi ṣe agbára ní kẹ máa bọ̀ tó pé kí ni a ní láti dojú ti èèyàn kan tó fi rẹ̀ pé ọlọ́run tó ń pè rẹ̀ ń Tinubu ìsìnkàn <laughs> tó kàn wá pẹ̀lú MC Olúọmọ. MC Oluomo it's not the government èsì kan tó kàn wá pẹ̀lú kókó sáré It's not the government bó bá wá wá bí ìpèbí ọ̀fẹ́ bá wa jà ni tó bá dẹ̀ bá wa jà wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn tó <laughs> pé àwa tẹ́ fẹ́ bá jà àwa náà ti múra ogun <laughs> ṣe gẹ́tù kì í ṣe pé àwa náà a ti plan sílẹ̀ a ti múra ogun àwa tẹ́lẹ̀ fẹ́ bá jà àti múra ogun jẹ́jẹ́ la wá ṣòtẹ́ bá ní ìjà yá àwa náà ò wá síbẹ̀ lọ́wọ́ lásán tẹ́ kẹ́ lọ rò dáadáa kẹ́ tó jáde ọjọ́ June third twenty twenty one ọjọ́ olúwa ni àbẹ níkẹ́ni jà àwa fi ìrònú wa hàn ní ipò táwọn ìjọba ń ṣe fún wa kò dáa a nílò ẹ̀tọ́ wa lọ́wọ́ wa gangan kì í ṣe pé kí wọ́n mú ẹ̀tọ́ wa dání mm-mm a nílò ẹ̀tọ́ wa ní ọwọ́ wa gbẹ̀yìn màmá wa pátá tẹ̀ ń fojú ayọ̀ wò wá ẹ ṣíà fídíò yìí kíákíá ẹ jẹ́ kó dé gbogbo ibi tó jẹ́ kó dé láì dé bẹ́ẹ̀ fídíò yìí ò lè jẹ́ mí o bẹ́ẹ̀ tí wo ẹ máa ṣíà ẹ ṣíà bọ́tì ní kẹ́ máa ṣíà ṣíà twenty times ṣíà hundred times ẹ jẹ́ kó débi tó jẹ́ kó dé. We don't fight anybody. We come in peace tó bá láwọn ò fẹ́ àlàáfíà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa àlàáfíà ni fún yín ẹ ṣé gan ni mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé dáàdì mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo èèyàn gbọ́ mi ẹ̀yin àbúrò mi mo àwọn èèyàn wa lamẹ́ríkà a lọ́wọ́ yín ẹ̀yin èèyàn wa ní UK a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn wa ní Dublin mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin èèyàn wa ní Europe pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín ní Asia a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo Africa a lọ́wọ́ yín ẹ ṣé gan ni gbogbo àwọn màmá wa bàbá wa tó wà ní Canada ẹ ṣé gan ní ẹ̀kọ́ àtìlẹ́yìn wa láìsí yín kò sáwà ha ẹ sí Ọlọ́run kọ́ kò wọn o Ọlọ́run tó sì wà láàyè òun ló jẹ́ kémi àti yín ká wà láàyè ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó máa sọ nìyẹn nínú gbogbo tá a bá fẹ́ ṣe ẹ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Olúwa ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n thank you very much have a wonderful day i love you all baba confam. JP. <laughs>